ẹ kúrò lẹ́yìn èèyàn mi ẹ̀yin màmá mi àti bàbá mi nílé ẹ̀yin ẹ̀gbọ́n mi àti àbúrò mi ṣé dáadáa ni mo bá yín a kú ọjọ́ ìsinmi òní o ẹ ní àhárín ìrọ̀lẹ́ ló fi tòní sí ni ẹ má má bínú kókó kìràkìtà àti ìṣọjọ́ ìsinmi kò jẹ́ ẹ ráyè ní kùtù òwúrọ̀ ẹ lẹ́yìn ìyá mi àti bàbá mi ẹ̀yin náà mọ̀ pé mẹ́mọ́ yín podcast Arinola náà ni mo tún débi tí ń dé mo gbé ètò yín ọ̀run ṣí wá ọ̀run ṣídán jẹ́ ìwé tí bàbá wa nílùú kọ bàbá wa híhe Adébóyè kí ọlọ́run tó bá wa lọ́rẹ̀ẹ́ mi wọn ká lè máa gbádùn oore ọ̀fẹ́ àti ìtọ́nisí tí wọ́n ṣe ń kọ́ wa lọ síwájú síwájú sí kí a tó máa tẹ̀síwájú nínú ètò òní gẹ́gẹ́ bí mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé ọ̀run ṣí ó wà fún ìtọ́ni ojoojúmọ́ fún ìdàpọ̀ tímọ́tímọ́ pẹ̀lú ọlọ́run kí a tó máa tẹ̀síwájú nínú ètò wa ẹ jẹ́ ká kọrin kí a sì gbàdúrà bàbá wa àti ọlọ́run wa àtúbọ̀jẹ májìyà lolo ọ̀rọ̀ jíǹde òwúrọ̀ ọba tí gbénu mú dẹ́ṣọlá ọba tí gbénu ọmọ ènìyàn fọ̀hún àwọn máa dúpẹ́ aláyọ̀ àyín lógo adúpẹ́ pé ìwọlé ìjáde wa adúpẹ́ pé ó sí rere lu ẹ̀gbọ́n ọpẹ́ wa bó tilẹ̀ ṣe pé púpọ̀ ní wa máa ti ka ọ̀run sí fúnra wa àti nílé ìjọsìn káàkiri èyí tájọ fẹ́ kà lónìí olúwa bá a fi ìyè sí olúwa jẹ́ yé wa yéké olúwa wá túmọ̀ rẹ̀ fún wa ẹ̀mí mímọ́ tó ń túmọ̀ fún ni má ṣe jìnnà sí wa ẹ̀mí mímọ́ wá bá a gbé jésù agbára àti dáǹdè wa àmín. ọlọ́pẹ́ jọjọ bàbá ọlọ́pẹ́ jọjọ ọlọ́pẹ́ jọjọ bàbá ọlọ́pẹ́ jọjọ ó nílò béèrè ní ọlọ́pẹ́ jọjọ gbogbo ayé nílò béèrè ní ọlọ́pẹ́ jọjọ kí ni màá fi yàn lógo. jọjọ jésù ọlọ́pẹ́ jọjọ ọlọ́pẹ́ jọjọ jésù ọlọ́pẹ́ jọjọ ohun mi ló ń béèrè ní ọlọ́pẹ́ jọjọ gbogbo ayé mi ló ń béèrè ní ọlọ́pẹ́ jọjọ kí ni màá fi yìn ọ́ lógo kí ni màá fi yìn lógo ọlọ́pẹ́ jọjọ amen. amen. ẹ ṣe tẹ ṣe ń bá mi ká lọ ẹ̀yin èèyàn mi. òní ọjọ́ àìkú ọjọ́ kẹta oṣù keje ní ọdún 2022 àkọlé táwọn máa gbéyẹ̀wò lónìí là ń pè ní láti ṣe àti láti kọ́ kí ni mo wí. láti ṣe àti láti kọ́. tí àwọn òyìnbó ń pè ní. to do and to teach. ẹ ṣe Àkọ́sórí wa la nínú ìwé ìṣe àwọn apọ́sítọ́lì orí kìíní ẹsẹ̀ kìíní tó wí pé Tíófílù ìyìnsájú ni mo ti rò ní ti ohun gbogbo tí Jésù bẹ̀rẹ̀ sí í ṣe àti sí ikọ̀ ọ́ láti ẹsẹ̀ àkọ́sórí wa tòní a rí ipa tí Jésù gbà nígbà tí ó wà láyé Jésù bẹ̀rẹ̀ sí í ṣe àti kọ́ ṣíṣe wá ṣáájú kíkọ́ nítorí náà o gbọ́dọ̀ máa ṣe ohunkóhun yòówù tí o fẹ́ kọ́ kí o tó lè kọ́ ẹnikẹ́ni tí o kò bá ti ń ṣe tẹ́lẹ̀ o kò ní àṣẹ láti kọ́ ọ wò kíkọ́ ọ̀rọ̀ Ọlọ́run kì í ṣe wọn àfi ń ṣeré rárá o hmm. ó rọrùn láti kọ́ àwọn ìwàásù alágbára tí àwọn ènìyàn Ọlọ́run kọ̀ọ̀kan sọ rí kí o sì gbé kalẹ̀ pẹ̀lú ìrọ̀rùn ẹ àwọn olùgbọ́ rẹ yóò pàtẹ́wọ́ fún ọ ṣùgbọ́n a ti sàmì sí fún ọ ní ọ̀run láti gba ìdájọ́ ńlá tí ò bá ṣe ohun tí ò ń wàásù ẹ wá jẹ́ àwọn òwe Jákọ́bù orí kẹta ẹsẹ̀ kínní tó wí pé ẹ̀yin ará mi ẹ má ṣe jẹ́ olùkọ́ni púpọ̀ kí ẹ̀yin kó mọ̀ wípé àwa ni yóò jẹ̀bi jù ọ̀rọ̀ náà olùkọ́ni gẹ́gẹ́ bí a ti rí nínú ẹ̀kọ́ bíbélì òkè yìí ni ó tọ́ka sí àwọn olùkọ́ bí a ti rí nínú ìtumọ̀ ọba Jákọ́bù yálà o ṣe àkọsórí àwọn ìwàásù tí ò ń ṣe fún àwọn ẹlòmíràn tàbí bẹ́ẹ̀ kọ́ yálà àwọn ènìyàn pàtẹ́wọ́ fún ọ tí wọ́n sì sọ̀rọ̀ bí ìwàásù rẹ ṣe lágbára tó tàbí bẹ́ẹ̀ kọ́ kò ní nǹkan kan ṣe o bí o bá ń kọ́ni ní ọ̀rọ̀ náà hmm, ìdájọ́ tìrẹ yóò le ju àwọn mìíràn lọ o ìdí nìyí tí o fi gbọ́dọ̀ kọ́kọ́ láti máa ṣe ọ̀rọ̀ náà kí o tó bẹ̀rẹ̀ sí í kọ́ o kò lẹ́tọ̀ọ́ láti bá ẹnikẹ́ni wí fún àìgbọ́ràn rẹ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run nígbà tí ìrẹ tìkára rẹ̀ ń ṣe àìgbọ́ràn sí i Kọ́ríńtì kejì orí kẹwàá ẹsẹ̀ kẹfà ìdí tí ọ̀pọ̀ àwọn ọmọ fi ń ṣe àìgbọràn sí àwọn òbí wọn ni pé wọ́n rí wípé àwọn òbí wọn kì í ṣe ohun tí wọ́n ń wàásù babalóluwa sọ wípé àwọn máa ń sọ pé ìdí pàtàkì tí a fi ń retí ọ̀pọ̀ ọmọ àwọn olùṣọ́ àgùntàn tó máa ń yàyàkúyà ni wípé ohun tí olùṣọ́ àgùntàn ń sọ lórí pẹpẹ ó yàtọ̀ sí ohun tí wọ́n ń ṣe ní ilé. nítorí náà nígbà tí o bá ti yọ ìtì igi ojú rẹ nígbà náà lo lè gbìyànjú láti yọ èrúrú igi ojú ẹlòmíràn mátù keje orí kẹta ṣe ohun tí ò ń wàásù kọ́kọ́ ṣe lẹ́yìn náà o lè sọ fún ẹnikẹ́ni tí o bá fẹ́ sọ fún nínú bíbélì kíkà wa lónìí jésù kristi sọ wípé ìbànújẹ́ ńlá wà fún àwọn tí kò ṣe ohun tí wọ́n ń wàásù. lákòótán ohun tí bàbá wa ń bá wa sọ ni pé ká máa ṣe ohun tí à ń wàásù. ẹ ṣé tẹ bá mi ká lọ mo dúpẹ́ ẹ ṣé ẹ̀yin èèyàn mi bẹ ti bá mi ká lọ mo lérò pé ẹ̀mí mímọ́ ti ṣàlàyé gbogbo ohun tí a kà lónìí fún yín àmọ́ kèmi náà ṣàlàyé ní ọ̀bá rẹ́bẹ̀tì ètèmí náà tó ṣe yé mi màá sì máa retí àlàyé títí yín náà bó ti ṣe yé yín sí. lákọ̀ọ́kọ́ màá fẹ́ rán àti sọ fún yín pé orin ìmú wa lé òní ni a pè ní wọ́n súnmọ́ ọlọ́run ẹ mú orin náà wọ́n súnmọ́ ọlọ́run wọ́n súnmọ́ bẹ́ẹ̀ ni òun ni yíìmù tí bàbá fún wa ní òní. ohun tí à ń sọ ni láti ṣe àti láti kọ́ ẹ rí pé ọ̀rọ̀ tí bàbá wa bá wa sọ lẹ́yìn ó wá mú mi rántí ohun tí máa sọ gbogbo ìgbà ní àárín òtún dé ó wá rí i pé ìgbà téèyàn bá tiẹ̀ gbé gbogbo ẹ̀ wò náà pé òótọ́ ni pé àwa ni bíbélì táráyé ń kà àwa ni bíbélì táráyé ń wò sí i bàbá wa sọ fún wa wípé hmm, ihun tí a lè ṣe ká má wàásù rẹ o pé a lè kàkà sórí gbogbo ihun tí wòlíì kan àti ibi tí alàgbà kan sọ ká wá máa tún sọ ṣùgbọ́n ṣé à ń ṣe pé ẹ̀pẹ̀tẹ̀rẹ̀ pójú láráyé wò ọlọ́run rí inú wa o pé àwọn tó bá ń ṣe àwọn tá a bá ń wàásù tá a lè ṣe à pé ìdájọ́ tún wà sí fún wa o àbẹ́ ẹ̀dẹ̀ rí báyìí ẹ rí pélé ayé yìí báyìí kódà àfi ká súnmọ́ Jésù ohun tí èmi wá fẹ́ kéèmà tí ń gbé wò ni pé kí nìkan tí ẹ̀yin ń wàásù ẹ lè má jẹ́ pásítọ̀ ẹ lè má jẹ́ evangelist ẹ lè má jẹ́ oníyìnrere bí èmi ò tẹ̀ ṣe ṣe pásítọ̀ tí mò kì í ṣe gbogbo ohun bẹ́ẹ̀ tí mò ń ka ìwé ọ̀run ṣí fún yín kí nìkan tí màá ti ń ṣe tí kí nìkan tí màá ti ń lè fi wàásù tá a lè ṣe kí nìkan tó ń ṣe ní kọ̀kọ̀ tí ojú ènìyàn ò rí ṣùgbọ́n tó yọ Ọlọ́run rí kí nìkan kan tó ń ṣe ní bàbá tó rò pé àṣegbé ni àá kò sí ohun tó ṣe àṣegbé lójú ọjọ́ Ọlọ́run ẹ jẹ́ ká máa rántí ojoojúmọ́ pé bá ti ń dàgbà tá à ń sùn dáa ń jí là ń súnmọ́ ju alẹ́ wa lọ́jọ́ alẹ́ ẹ̀jẹ̀ sì ń dé ó ti máa sọ fún yín pé bí Jésù ò tẹ̀dé bá wa ní orílẹ̀ ayé yìí àwa gan ikú àmúwa lọ bá Jésù ẹ̀yin nítorí bíbélì náà ti ní ikú náà tí àkẹ̀yìntà ó pa bó tilẹ̀ jẹ́ pé ó sọ pé kíkú fún wa ìyè ni ṣe rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi ti fẹ́ sọ fún mi pé ihun tí a bá ń ṣe ní kọ̀kọ̀ tí ẹ̀rọ bá alákọ̀ọ́kọ̀ mọ̀ yẹn ìyẹn bá yẹn àti ọlọ́run yẹn ẹjọ́ gbèrò kẹjọ sọ pé kí ni kò tí mò ń ṣe yìí ah bí tiẹ̀ wàásù ẹ̀ ó tiẹ̀ dá mi ìwàásù ẹ̀ mi sọ pé káyọ̀ kan bá ṣe àmọ́ ṣó da tó bá dọjọ́ kẹyìn tó kó èrè àti ẹlẹ́dàá mi kí ni mo lè sọ pé mo gbélé ayé ṣe ṣé dáadáa ni ohun tí mò ń ṣe ṣá ẹ mò ń jọmọlá kejì mi lẹ́yìn ẹ eh, mo bá tọmọ làkejì mi jẹ ẹ eh, mo jòyè kẹ́ni máà nì ẹ eh, mo jòyè abanilórúkọ jẹ ìwọ̀n mọ̀kọ́ tí bíbélì sọ ni pé ọjọ́ tí wọ́n bá dẹ́kun ìbànújẹ́ làwọn bẹ́ ọ jẹ́ nǹkan kéékèèké tí wọ́n rò pé ẹ̀ẹ́n kàn sọ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ẹnu nì ẹjọ́ bá ní kankan sọ ìwọ̀n gbọ́ pé ní ìdákẹ́jẹ́ ni ìyẹn wà ní ìwọ̀n gbọ́dọ̀ wá mú ẹnu rẹ dákẹ́ kó má kókó dáhùn gbàtí bíbélì ti ní ìdákẹ́jẹ́ ni ìyẹn wà èyí tó fi ń bá tọmọlàkejì yẹn tó fi ń fi ẹnu bọ́ ọmọ làkejì ẹ̀jẹ̀ yìí ah tó kàn sọ pé mo kàn sọ ni ẹ̀ mo ni ah gbogbo ohun tá a bá sọ la ó dáhùn fún ní ọjọ́ kẹyìn àbí kò yẹyìn bó tilẹ̀ kéré tó tó lè pé ọ̀rẹ́ ńlá sọ ni ẹ ká máa sọ ẹni tó ń pànìyàn ká máa sọ ẹni tó tó tó tó ní kọ́ tó ń wá bẹ́yẹ amọ̀làkejì òun ṣe ní dìde ká máa sọ ẹni tó ń dalẹ̀ onílé rú pé ah máa dalẹ̀ ẹ̀rù táwọn àsọ̀wọ́ tẹ́pà máa kọ́ ìyẹn kan sáyà kí nìkan tí wọ́n ń ṣe ní kọ̀kọ̀ wọ́n bá rẹ sọ èmi ò lè mọ ò lè mọ ohun tí èmi náà ń ṣe ní kọ̀kọ̀ èmi náà ròyìn náà ti bá mi sọ̀rọ̀ sí pé à àárín kí nìkan tó ń ṣe ní kọ̀kọ̀ ó jẹ́ yípadà mo ti gbé wò mo ti gbé wò kò sí áńgẹ́lì tán nǹkan kéékèèké bóyá bínú tún ni màá tún ní à ṣé mo lè wàásù fún yàn kan pé bínú kò dàrú ẹ̀hẹ́ èmi náà mo wà ní màá bínú wọn ṣé mo lè wá sófin èèyàn kan pé yóò di kó má bàa sọ̀rọ̀ mọ́ láéláé ó dáa èmi náà dẹ́nu máa yóò dì mọ́ kí nìkan náà tí wọn náà ń ṣe olùrọ́pọ̀ rẹ̀ ló lásán tó fi ń ba tèèyàn jẹ́ ni lọ dẹ́kun bànújẹ́ nítorí pé wò bó ṣe rí nítorí ní ọjọ́ tá a bá dẹ́kun bànújẹ́ la bẹ̀ jẹ́ ìyẹn ni pé tó bá sọ pọ́dún ìgan mo ṣẹ̀fẹ̀ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí bá ọmọ làkejì mi jẹ́ ara alẹ́ mi yẹn màá bàá jẹ́ mo ṣẹ̀ bẹ̀rẹ̀ tèmi lọ́dún ni ah hey ara kò tètè dẹ́kun ẹ̀ nítorí tó bá dẹ́kun ẹ̀ báyìí ọjọ́ tó bá ní o dẹ́kun a àwọn àbẹ́ ẹ̀ jẹ́ ṣùgbọ́n ọlọ́run tó láti dáríjì ni ọlọ́run lè darí gbogbo àṣedéédé wa gbogbo tá a bá ń ṣe ní kọ̀kọ̀ àti ní bàbá ẹ jẹ́ ká gbé wò ká bára sọ̀rọ̀ pé ohun tí mò ń wàásù ẹ lè má sọ pé èmi ò ka bíbélì fún yàn èmi ò wàásù kankan fún yàn ṣùgbọ́n àwa ni bíbélì ta láyé wò nítorí náà ìwà tí mi lè fi sọ pé ẹ máa ṣe lọ́wọ́ náà ẹ ṣe bí ti ń ṣe ìwà yìí dá mo ò ní ṣe mọ́ ẹ jẹ́ ká bára wa sọ̀rọ̀ inú mi dúpẹ́ ń bá mi ká lọ mo dẹ̀ fi inú mi dùn sí gbogbo bẹ́ẹ̀ tí ń bá wa bẹ́ẹ̀ tí ń fetí sí kíkà wa àwọn míì tó máa ṣe pé wípé àárín àmọ́ tí gbúrò ẹ̀ lẹ́nu ìmàlẹ́ ẹ má má bínú <laughs> òkè mi lọ jáde tán èmi gan ti kan ọ̀run sí mi àwọn ọmọ ìtì ráyè láti wá bá yín sọ ẹ ṣé èèyàn mi ẹ máa tẹ̀lé wa lórí Facebook ní podcaster Arinola àwọn máa fẹ́ máa gbọ́ ẹ̀rọ kan yín ẹ máa fẹ́ ẹ tẹ̀ fẹ́ kẹ́ gbìyànjú bó bá ti wù kórí bá bá ti sọ pé ó tẹ̀sí wá ń tà láwọn ibì kọ̀ọ̀kan tẹ bá lè eh, ní ìwé ọ̀hún sí yín tí àwọn òyìnbó ń pè ní open level ẹ lè rí ní redemption camp ẹ dẹ̀ lè rí ní àwọn ibi káàkiri tẹ́ bá lè rí ìyẹn ọ̀run sí yín kẹ́ má ti kà sílẹ̀ kí Arámidé tó wá kà fún yín akọ̀yẹ pé afẹ́jọ́ fi ọ̀rọ̀ wérò tàbá kà nítorí èmi náà ò mọ̀ kankan tán náà Ọlọ́run ló mọ ohun gbogbo ṣùgbọ́n èmi náà kàn ń gbìyànjú pé àkájọ sọ léde abínibí wa tó lè jẹ́ a lè sọ̀rọ̀ ìjìnlẹ̀ papọ̀ mo máa fẹ́ pé tẹ́ bá lè rí ìyẹn ọ̀run sí yín ẹ eh, tẹ bá lè rí kọ́pì titi yín kẹ rà á sọ́wọ́ kẹ ti kà sílẹ̀ ohun tó dùn ká ni o ah, ah, ohun tó dùn ká ni ó máa ó jẹ́ pé ohun tí òyìnbó máa ń pè ní elevate àti elevate spirit yín tẹ bá lè gbé láàárọ̀ kẹ ti kà ní ìyá dùn ọlọ́run àti bá yín sọ̀ kankan fún ọjọ́ yẹn jésù ọ̀wá pẹ̀lú yín o màá fẹ́ máa gbọ́ látọ̀dọ̀ yín o kẹ tẹ̀lé mi lórí eh, podcast Arinola ní Facebook o kẹ dẹ̀ notification bell so tí bá ti drop nǹkan eh, àwọn open level àtàwọn nǹkan mìíràn tá a bá ṣe náà ẹ máa rí notification wa mo fẹ́ràn yín o kọ́lọ́run kó dá yín sí ọ̀sẹ̀ tá a máa mú yìí ọ̀sẹ̀ ayọ̀ ni ó dàbọ̀.